عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الثامن والخمسين ومائة وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أفضل الأعمال الصلاة في أول وقتها رواه الترمذي والحاكم وصحها وأصله في الصحيحين وعن أبي محبوبة أن النبي صلى الله عليه وآله وسلم قال أول الوقت رضوان الله وأوسطه رحمة الله وآخره عفو الله أخرجه الدار قطني بسند ضعيف وللترمذي من حديث ابن عمر نحوه دون الأوسط وهو ضعيف أيضا وعن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال لا صلاة بعد الفجر إلا سجدتين أخرجه الخمسة إلا النسائي وفي رواية عبد الرزاق لا صلاة بعد طلوع الفجر إلا ركعتي الفجر ومثله للدار قطني عن عمرو بن العاص رضي الله عنه وعن أم سلمة رضي الله تعالى عنها قالت صلى رسول الله صلى الله عليه وآله وسلم العصر ثم دخل بيتي فصلى ركعتين فسألته فقال شغلت عن ركعتين بعد الظهر فصليتهما الآن فقلت أفنقضيهما إذا فاتا إذا فاتنا قال لا أخرجه أحمد ولأبي داود عن عائشة رضي الله عنها بمعناه ولأبي داود عن عائشة بمعناه ليلة يبقى أطول كلام الشارع إخوة نقابة هو نقابة سمادة يو الفجر ما أتفين ọ̀nà mélòó la fájà ìpín sí gẹ́gẹ́ bó ti ṣe wá nínú àti sàmìnàgà Muhammad sallallahu alaihi wa sallam olùmọ̀wá ọtúnmọ̀ àti sùnmí ọ̀ èyí tó dá lórí kí ni kókó àkọlé tá a kó àwọn ẹgbàá wọ́ọ̀rọ̀ yìí sábẹ́ rẹ̀. àkọlé náà ní í ṣe pẹ̀lú àkókò ọ̀rọ̀ àkókò ọ̀rọ̀ ìdá ti mú àwọn àdéhùn wá lóríṣiríṣi nípa rẹ̀ ó pàtàkì pé kí mùsùlùmí kó mójútó wọn. ǹjẹ́ báwo ló ti ṣe yẹ kí ìrun wa máa wáyé ìgbà tá a ti máa àkókò ìgbà ogun ṣé ká tètè máa kí ni àbí ká máa gbàsìkò jẹ́ àbí ká tẹ̀ kí kásìkò rè òtótó lọ́pàá ni wọ́n fi mú àdéhùn ابن أم عبد عبد الله بن مسعود رضي الله عنه وارضاه حديث ابن مسعود ó ní ṣe pẹ̀lú àlàyé yéké nípa àgbo ìgbà wo gan ńlọ́lọ́lá fífa máa bí ọ̀. ó ní قال رسول الله صلى الله عليه وآله وسلم أفضل الأعمال الصلاة في أول وقتها èyí tó lọ́lá nínú àwọn ẹsẹ̀ òun náà lákòókò àkókò rẹ̀ èyí tó lọ́lá jù nínú gbogbo àwọn akẹ́kọ̀ọ́tàkà òun náà ní ká máa kírun lákòókò àkókò rẹ̀. àdéhùn yìí àtẹ̀rẹ̀mẹ́bí àbúrò ìlú àwọn ọmọ gbé jáde àti alhaji abu abdillah wàsàḥàhà. لكن كيف يوسف في حديث صحيح وأصله في الصحيحين بلا بذل إن صحيح البخاري ومسلم لوحده àdìsí ń tọ́ka sí wípé gbogbo sẹ́pátákà torí alifọ̀lá níbi lèlè sọ̀rọ̀ alìjẹ̀nsì gbogbo sẹ́pátá kò sí iṣẹ́ tó lọ́lá bí iṣẹ́ kákírun lákòókò àkókò rẹ̀ kò lọ́lọ́lá jù wọ́n fi rún ráàlì wọ́n fi rún falẹ̀ kò kí lákòókò àkókò rẹ̀ kò lọ́lọ́lá jù nínú gbogbo iṣẹ́ kásìmà pé ó ń bẹ nínú iṣẹ́ iṣẹ́ tá a máa fọkàn sí ó sì ń bẹ nínú rẹ̀ èyí tá a máa fara sí gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ìṣe àhánà ọ̀fẹ́ láàrin ọlọ́kan ọ̀jọ̀kan àwọn oríṣi iṣẹ́ wọ̀nyí wọ́n ní ká kírun lákòókò àkókò rẹ̀ ńlọ́lọ́lá jù. a ti mọ̀ pé bẹ́ẹ̀ náà lànàbọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam náà máa ṣe kí wọ́n máa kírun lákòókò àkókò rẹ̀. gẹ́gẹ́ bí sàbẹ̀ ti ṣe ròyìn fún wa nínú hadith tó gúnrégé. يا نبي صلى الله عليه وسلم في صلاة الظهر بالهاجرة من بسيون منك كان لطنا من بسي يتاريخ يتاريخ لا نبي منكي ما في منكي ينعص من بسي سيكت ممكي نكا أن كان ما وين تكي نكا لا نبي صلى الله عليه وسلم ونكا رسلنا أن تكي ونين يوفى لكي ليلة نبي تجينا في مدينة tí ọ̀sán sì kàn fún wa ilẹ̀ òní jésù. wọ́n ti sọ fún wa sàábì tí ń sọ àdéhùn yẹn fún ọ̀nà ọ̀gbàgbé ìgbà ọgbà náà sọ pé máa fi máa bèrè. ṣùgbọ́n àwọn ìṣe ànábì sọ̀rọ̀ wá àríwá àríwá sẹ́lẹ̀ wọ́n ní ìgbà tí àwọn pápá tó bá ti di pọ̀ pamọ́ bó tilẹ̀ jẹ́ pé wọ́n máa ń lọ̀ lára nígbà mìíràn wọ́n ti máa ń kírun àsùbá lè rálẹ̀ ní ìgbà tí òkun wà nínú mẹ́tíláṣí tó òkun wà lójú sánmà débi pé tó wà nínú mẹ́tíláṣí ti ń kírun kò lè dání tí ó dúró lẹ́gbẹ̀ẹ́ òun náà látàrí gbogbo nǹkan ti fi gbalẹ̀ tó. gbogbo eléyìí ní ọ̀rọ̀ ìtàpéjúwe fún wa ó ti jẹ́ pé ọ̀rọ̀ dáná ìṣòro bá ìṣúná sọ́ńbí àwọn gan tako nínú fífi ti wà o wọn máa kó nítorí ọkọ àlejò fún ìlànà amúrúkún bẹ́ẹ̀ àwọn anábì Ọlọ́run ọba wọn kì í tako nítorí wọn sọ fáwọn èèyàn pé kí wọn ṣe nítorí wọn ní kí wọn ṣe náà làwọn náà máa ń ṣe lákìrún lákòókò àkókò rẹ̀ onítọ́lọ́lájú nínú gbogbo sẹ́pátákà fà ṣùgbọ́n o kákírun lákòókò àkókò rẹ̀ yìí sàkókò ńlọ́lọ́lá jù nínú gbogbo sẹ́kọ́sẹ́ká sọ́kárì sọ̀lẹ́tò bọ̀bọ̀ ní ìgbà tí òòrùn bá mú kankan lásìkò ẹ̀rọ. ìjọba kárí sọ̀lẹ́tò làìṣẹ́ ìdáná ìṣòlòwò àríwá àríwísẹ́lẹ̀ lọ́sọ̀gbẹ̀lẹ́wùlà ẹ̀ṣọ́kọ̀ àlẹ́ ọ̀mùmẹ̀tì la ọ̀kọ́rùtù làìṣẹ́ tí ìbá ti kékeré ń má bàa kó nira báwọn àjọ mi ìmbá sọ ìṣá ní nǹkan tá a máa lọ lára torí bá a bá lọ lára àkókò rẹ̀ náà ṣé ká kírun lọ́kùnkọ́ àkókò rẹ̀ tá a sọ fún náà lọ lọ́lá jù nínú sẹ́yìn tó tún tó sọ́ọ̀kì tó wá nínú ọ̀kan nínú àwọn àdéhùn tó ti síwájú gbígbà Ànábì sallallahu alaihi wasallam sọ wípé àtìfẹ́rù. للصبح أجل يومنا هذا في ليري تأتوما كاسبا كالذي أبو حنيفة رحمه الله تعالى تأتوما لأنين يعني أنتم السواد بين أفضل الأعمال الصلاة لأول في أول وقتها أقاري بمعنى صلاة كاسوينا أقاري صلاة الظهر لا تكبر ما تقول أنت كاسوينا ó sì kárí sọ̀rọ̀ àti sọ́ọ̀ṣì tá a bá sọ fáde ìpìyẹn túmọ̀ sí ibi káde kí lọ́nà kedere ká tó kí àṣùbà ó sì tún kárí sọ̀rọ̀ àti àlàyéṣà ìdáná ìṣòro wà àríwá àlùsílẹ̀ wọn ní kí ìgbà àti pípa àwọn ọba àwọn kò nira bá jọ àwọn ọba máa lọ láàrin ọkàrí gbogbo rẹ̀ nítorí wípé eléyìí báyìí ó jáde nígbàdé tó pọ̀ jù láti ti mọ̀ kófin máa ti pẹ̀lú tó bá pọ̀ jù kìí ṣe pẹ̀lú àwọn kankan wọ́n pè sọ̀lá tó ń bọ̀wọ́ àsìkò ẹ̀rùn ni wọ́n ní ká lọ lára títí tó rùn tí mímú kankan kan yóò fi dínkù. bákan náà sábà wo sọ̀lá tó sọ́ọ̀tì ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa pé táwọn lọ lára ìgbà tí lè bá mẹ́lẹ̀ kedere ni àbí tó wá nínú àwọn àdéhùn tó pọ̀ jù tí wọ́n sọ fún àwọn sọ̀rọ̀lá àṣẹlá ní sinimá máa kéde kálẹ̀ nígbà tó kún wà lójú sánà. bákan náà sọ̀lá tó lè ṣẹ́ á pé sọ́mà tó lè ṣẹ́ nìkan kúrò sọláàtù mẹ́rin ló kù sọláàtù mẹ́rin tó ń torí ẹ̀ tó pọ̀ jù lòfin yìí máa ń ṣe pẹ̀lú ẹ̀ kìí ṣe ètò kéré lẹ́yìn eléyìí a rí i pé ètò ọlọ́láàtù nínú sẹ́ òun náà nìkan máa kí òun lákòókò àkókò rẹ̀ ó wá nínú àwọn àdéhùn míì níbi táwọn olùsọ̀rọ̀ wà àríwá àlùsẹ́lẹ̀ tí wọ́n ti fi hàn wá wípé ìtọ́jú ọlọ́láàtù nínú sẹ́ òun náà ni ẹlẹ́gìmá ètò ọlọ́láàtù nínú sẹ́ ni ẹlẹ́gìmá nítorí pé nínú sẹ́ ni ìmánì wà láti mọ̀ pé ìmánì òun náà ni máa wọ́pọ̀rọ̀ fìlú pàlù wà nàtọ̀ kọ̀bí ìmìlẹ́sẹ̀ wà á mìlẹ́ ẹ̀lẹ́jẹ̀wẹ́rì òbí yìí òun náà ni ìjẹ́sí ń bẹ nínú ọkàn táǹtì ń wí jáde lórí ahọ́n torí kì í wá sí ìlú ṣiṣẹ́ àdéhùn kan ní ọ̀pọ̀lọpọ̀ àmẹ́rin ẹ̀lẹ́mẹ̀ bẹ̀lẹ̀ gbígbọ́ náà wọn bá gbọ́ òun ní tẹ́tọ́ lọ́lá jù. حديث ليس فيه أفضل الأعمال الصلاة في أول وقتها. وقته واختقر نتريد أفضل الأعمال النبي صلى الله عليه وسلم صلي يعني أفضل أعمال أهل الإيمان يقول الله nínú sí àwọn onímọ̀ọ́nì òun náà nípa kírun lákòókò àkókò rẹ̀ nítorí pé náà máa ń sọ̀rọ̀ sọ́dà àti pé sọ̀dà tó pàápàá jùlọ tá a bá ti lákòókò àkókò rẹ̀ ṣíṣe ló ní í ṣe pẹ̀lú sọ̀dáàtú ẹ̀hìlẹ̀ ìmáà yàtọ̀ sí sọ̀dáàtú mẹ́lá ìmáà lẹ̀wò sẹ́ni tí ò ní má ní bá bí òun á lè kọ́ ló lẹ́hà sọ́lá kọ́ torí àtàkùrọ̀ àwọn. gbọ́dọ̀ bí mi táwọn náà tọ́ka sí pé ọ̀bẹ nínú àwọn ẹgbẹ́ táwọn àtọ̀kọ́ wọn àtàkùrá wọn níṣẹ́ ni ànábì sallallahu alaihi wasallam ń fún kálukú létí pẹ̀lú tó súnmọ́ ìtọ́gbà láàmú wọn rí pélé yìí olówó ni wọn ti sọ fún pé afdalul a'mali as-sadaqa kíkẹ́ kọ́ ọmọ ti kọ́ ọmọ yọ sàrà kọ́ ọmọ ti sàrà ńlọlọ́lá ti kọ́ ọmọ yọ bàtà lọ́lọ́lá ti mú àwọn polówó wọn ti mọ̀ fáwọn ń bá bákan náà wọn ti rí pélé yìí bá ìṣújà àkínní kọ́mọ bá wa lọ yí alágbára mẹ́mẹ́wò tí fagbára ti bàjẹ́ anamisọ́lá àṣọlá sọ̀rọ̀ pé alùjihad àti jihad ńlọlọ́lájú torí kó lè bá lọ agbára rẹ̀ sídìí kíni àti jagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n náà yẹn eléyìí túmọ̀ sí pé káṣíọ̀n lákòókò àkókò rẹ̀ kọ́ lọ́lọ́lájú lọ sí gbogbo nǹkan nẹ́sìpì. sákẹ́ náà adébíyí kí ló dé ká sọ pé ìpìlẹ̀ rẹ̀ ń dẹnu sàrẹ̀ nítorí gbogbo nínú sọ̀rọ̀ Bukhari àti Muslim ní wíwá àbẹ́rẹ́. ابن مسعود رضي الله عنه قال قلت يا رسول الله أي الأعمال أفضل يا النبي صلى الله عليه وسلم يقول له لا تنين عوانسك النبي تدالو إيه الصلاة لوقتها الصلاة لوقتها كم كيرو لا قلت ثم أي ọ̀hán ìbẹ̀rù ló wá rí lẹ́yìn mo léwu ló tún kàn ó ní ká ti dáadáa ká gbọ́rọ̀ sóbì lẹ́nu olùtútù máa ẹ̀ mo léwu ló tún kàn ọ̀hán al-jihadu fi sabilillah ọmọ ìjagun sójú ọ̀nà ọ̀lọ́ àárín pé èyí tó wá nínú Sahihayn yẹn wọ́n ní as-salatu li waqtiha kákírun lákòókò rẹ̀ ẹ̀ ti gbẹ́nu kọ́mẹ́tẹ̀ náà yẹn as-salatu li waqtiha ni wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin ní tó wá mí àti ní tó wá nínú Sahihayn òní wípé bí wọ́n ní as-salatu afdalul a'mali as-salatu fi awwali waqtiha kákìrún lákòókò àkókò rẹ̀ ṣùgbọ́n ní bá tó fi as-salatu li waqtiha báwo ló ti túmọ̀ kákìrún lákòókò káàkì tákòókò nínú riwaya kan as-salatu ala waqtiha káfíìrùn lórí àkókò rẹ̀ tó gbogbo eléyìí kọ̀tà kóra wọn àti pé rìwáyà yìí yọmọ túmọ̀ rìwáyà yẹn fún wa tí yọmọ ti gbèdé lárúbáwá débi kan torí ọ̀sọ̀rọ̀ tó àlẹ́ òfin hàn ó túmọ̀ sí pé ìtọ́ ga jù nínú àkókò rẹ̀ ní kò kí ètò sì ga jù nínú àkókò rẹ̀ lákòókò rẹ̀ ọ̀sọ̀rọ̀ tó lè wọ́pẹ́ hàn lè wọ́pẹ́ hàn lákòókò rẹ̀ èyí tó já kókó rẹ̀ ó náà lákòókò àkókò ìgbà yẹn lákòókò rẹ̀ ti bẹ̀rẹ̀ ìgbà tó yẹ kó kí lọ. ìgbà tó yẹ òun jẹ́ mùkànyẹ́rù àwọn ọmọ yẹn àwọn jẹ́ mùkúlọ́kù àti ní nínú òfin pé àlùmọ́kúlọ́kù yóò ṣùgbọ́n àlẹ́ àlùmọ́kànyẹ́ èyí tí wọ́n là èyí tí wọ́n là láti mọ̀ ìdájọ́ lé lórí adébíyàn kan rí wáyà tó wáyà náà àwọn náà ń tọ́ka sí pé as-salatu li awwali waqtiha kakirun lákòókò àkókò rẹ̀ ńlọlọ́lá yìí. akọ́kọ́ nínú àwọn olùmọ̀ wọ́n sọ yìí pé riwaya tó wà wájú wáyé riwaya tó ń ṣáàdà kan ní tó ti kọ́ tako àwọn riwaya tó yàtọ̀ sí èyí tó ti ti kọ́ àwọn ènìyàn ni wọn tó ti rí pé sẹ́nìkan tí ò lódodo tó wọn bá tako wọn nínú ẹgbà wá àdẹ́gbẹ́ gbà wá tí من رجال صحيح مسلم òun náà jọ́kàn nínú àwọn ẹni tí máa muslim tó gbà títí wa lọ́sọ̀tọ̀ wọn torí délé ọ̀rọ̀ pé kìnnì kẹṣà kẹsẹ̀lẹ̀ eléyìí àmọ̀ pé ní kíni ziyadatu thiqa wa ziyadatu thiqati hujja àlékún ni tó wá látọ̀dọ̀ olódodo láti sì máa kó gbọ́ àlékún tó bá wá gbọ́dọ̀ olódodo ńkọ ẹ̀rí wà bẹ́ẹ̀. tọ́ tó bá ń báyìí adé pé ọ̀sọ̀lẹ́tù في أول وقتها بطيب وأصله مصلح الحين لبلاده ثم بخاري مسلم تتم قد بالتاريخ lórí kẹta báyìí kọ ogun rege kò tó rárá o nítorí wípé ètò wa nù sàhé Bukhari nù sàhé ètò wa nù sàhé Muslim nù sàhé láti fi mà tó gbólóhùn tó wá nínú sàhé sáyìn yìí tó yàtọ̀ gédégédé sí ètò wa nínú sírìmìdì láti fi hákìmù ìrúlẹ̀ ló ti jẹ́ pé apáta nínú àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe iṣẹ́ níwájú nípa òfin ṣẹ̀ríà àwọn máa ń dúró nípa pé kí wọ́n sọ fáde tìyé ìpìlẹ̀ rẹ̀ lẹ́nu sọ̀hìn Bukhari tàbí ìpìlẹ̀ rẹ̀ wà ní sọ̀hìn Muslim àwọn àdàkẹ́ lérò pé àwọn ti sọ háhà àdìsí yẹn nu àdìsí yẹn ti fẹsẹ̀ ní lẹ́nu àdìpìlẹ̀ rẹ̀ bẹ́nu Bukhari bẹ́nu Muslim wà nìkíni ti Bukhari sọ̀hìn ti Muslim sọ̀hìn. ètò tó fi síwájú ìwà gbọ́dọ̀ sọ bóòlù ti jẹ́ sàhíhì báwo ló ti jẹ́ fà torí ẹ̀ ní Hafiz ibn Hajar rahimahullah wọn kọ́ alẹ́ kọ́ bí wọ́n ní at-Tirmidhi gbà ọ́ al-Hakim gbà ọ́ at-Tirmidhi ti sọ pé sàhíhì al-Hakim náà sọ fà sàhíhì bó tilẹ̀ jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ tún wà nínú Sahih Bukhari àti Sahih Muslim torí di eléyìí eléyìí jẹ́ ìkọ́lá fún àwọn mùsùlùmí láti rí dájú pé àmọ́ tòun ráàyè àmọ́ tòun ráàyè káwọn kí òun lákòókò àkókò rẹ̀ ó mẹ́ nínú tọ́lọ́lá rẹ̀ lẹ́hìnàwó fẹ́ẹ́lú nàbí صلى الله عليه وآله وسلم والمقرر أنه صلى الله عليه وآله وسلم لا يفعل إلا الأخطأ bẹ́ẹ̀ ni anabi sọ̀rọ̀ láàrin sílẹ̀ máa ń ṣe láti máa lábẹ́ òkú sí ìtọ́lọ́lá bí lànà bí báyìí torí àwọn náà máa kí àkókò àkókò ذكر معي يا تاركا لصلاته إن الصلاة لا تشتكي وتقول في أوقاتها الله يلعن ذلك بني ثم رتبته مثل كل ما فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون عن صلاتهم ساهون كيف كما في وانا في راي ما يتلاقوا قاعدة بولي بولي ما توارد يجي عشان ìní ìjọ àwọn ẹni ìlú lójú gbòòrò tìrẹ́ẹ̀dì ẹ ọlọ́run bá ti wá òkúkọ ìjàrún pọ̀ ìnọ́kọ́lá tẹ́tẹ́ rẹ̀ káàrí mọ́bí ní ilẹ̀ kìdáàbẹ̀ mọ́ òkú ìjà bọ́lọ́run bá ti wá ti ṣe sọ̀rọ̀ ìrún jẹ́ ọ̀ràn ẹ̀yà tá a fà kókò títọ́ lákòókò fáwọn olùgbàgbọ́ òdodo ọgbọ́dọ̀ máa ti lákòókò rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn kíláàsì ẹ̀sán náà fi rún ráàlì sọlá tó bọ̀ fáwọn méjì ọba ti lù wọn ní nígbà tó bá tó pè wọ́n ti fi kọ́tà fún ẹ̀rí nǹkan mẹ́rin wọ́n ti fi ọwọ́ lu wọ́n ti wọ́n fi sílẹ̀ bíi wákàtí kan sẹ́yìn tó ti ẹ̀kọ́ tí òun àti ọ̀. eléyìí wọ́n á gbé ẹ̀wù àwọn èèyàn lọ́rùn láwùjọ débi wípé ọ̀pọ̀lọpọ̀ náà lọ́wọ́ aládùúgbò tí wọ́n bá ń pèrò láàbò kan láàbò kan pẹ̀lú àtẹ̀jú márùn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ yóò lò wọ́n gbọ́ yóò máa retí káàbọ̀ méjì olù àwọn èèyàn ti kírun sá láti fi wákàtí kan dé díẹ̀ wọ́n á ti sọ̀rọ̀ mọ́ إذرنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون ليلة أربعة بابا orípa àwọn làwọn sì máa fẹ́ yọ ọmọ òwò pẹ́yìn bí a ti kírun níbi wákàtí kan sẹ́yìn àkídànù lẹ́bí ọlọ́mọ ní wọn kákídànù lódò tó ti fẹ́ máa kàn fún àwọn tọ́mù. kọ́dà tó lè fi kí àwọn ọ̀dọ́ mi wà láwọn ilẹ̀ Yorùbá yìí tó ṣe kí sáfún méjì ọ̀rá lù náà tó fi máa ń sáfún gbogbo òwúrò aago méjì wọ́n fèsì ìdúró mọ́síláṣí tọ́ba ti fẹ́ náà pé àtìmọ́ ló ti tó aago kan ló ti kọjá yìí ṣé lọ kírun kọ́dọ̀ ní rí àgbẹ̀tò ìsàlù àlá kámbọ̀sibọ́ ti kó ìmọ̀síláṣí wọ̀ subhanallah tẹ́lẹ̀ ìjọba ti jẹ́ mẹ́wọ̀ ká kírun lákòókò àkókò rẹ̀ yàtọ̀ sí ká wá kírun kásìkò tó tó yàtọ̀ sí ká kírun kásìkò tó tó wọ́n wá ní ẹ̀sìn ti wọ̀ ọ́ lẹ́wù ó ti mú ọ tó ọ̀rọ̀ máa ń kírun bọ́wọ̀ lágbo méjìlá ìdílé àgbo mọ́kànlá àbọ̀ ìgbé takuwa lọ́ọ̀hìn rẹ lékún òtí takuwa mẹ́rin àdìgẹ́ yọ lọ kírun lágbo mẹ́ta ìgbà tó wàá kúrò tiẹ̀ kótó òtiẹ̀ kótó òtí òtító àdìgẹ́ yọ kírun kórun tó wọ̀ kíkọ́ bá tún mọ́bìrì kórun tó wọ̀ tọ̀tọ̀ àdìgẹ́ yọ kíkọ́ bá tún àìjá bá bá ti tún mọ́bìrì kọ́tọ́ pẹ̀lú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọdún ìṣẹ́jú tọ̀tọ̀ tó gbogbo eléyìí ká mo tutù kárí bá ń tí òun lákòókò àkókò rẹ àbí ká lọ fi òun àtúbà mẹlẹ lágbo mẹ́rin àbọ̀ tó a fẹ́ kí òun lákòókò àkókò rẹ kọtọ eléyìí jẹ òtútù jẹ mẹ́rin lẹ́yìn rẹ ọ̀dọ̀ àwọn ọmọ adébí kan wá adébí yìí kó wọn láti ọ̀dọ̀ Abu Mahdura Abu Mahdura yìí wọn ni baba Mahdura oríṣiríṣi ọ̀rọ̀. nínú wọn sọ nípa orúkọ rẹ̀ ọmọ kan ní orúkọ rẹ̀ òun náà ní samura ibnu ma ibnu ma'in samura ibnu ma'in ibnu abdulbar wọn lórúkọ rẹ̀ ní awo tòṣùgbọ́n ètò gbígbá tó náà tó gbígbá yìí tó ní orúkọ rẹ̀ ní kíni abu mahdura radiyallahu ta'ala anhu wọn gbé ẹgbàá wọ̀rọ̀ wa wọn lànà ibà muhammed. sallallahu alaihi wa sallam wọ́n ní awwal al-waqt èyí tí ń jẹ́ ẹ̀rí fábíyì tó ti síwájú wípé ètò ọlọ́lájú nínú gbogbo sẹ́ oníkàmẹ́kìrún ní àkókò àkókò ọ̀run àbúrò àdúrà wa gbé gbà wá wá wọn àbí sallallahu alaihi wasallam wọn sọ yìí pé awwal al-waqt ridwanullah mímọ akírun lákòókò àkókò rẹ̀ yóò múni máa ṣalábàápàdé ìyọ́nú Ọlọ́run. kákírun lákòókò àkókò rẹ̀ yóò mú ní sálábàápàdé ìyọnu ọlọ́run wà áwòsàtò ó bàbá wa kí láàrin àárín àkókò rẹ̀ eléyìí rahmatullah yóò mú ní sálábàápàdé ìkẹ́ ọlọ́run wà ákérò ó àmọ́ ní ìparí àkókò oorun tí wọ́n á gbígbà náà la sí àfúrò lọ́ọ̀ òun àbí máa àmójúkúrò ọlọ́run akhrajahu ad-Daraqutni ad-Daraqutni ad-Daraqutni àwọn ni wọ́n gbé jáde bi sanadin da'ifin jiddan gba ọ̀nà kátó lẹ̀ gán. ẹ wò túmọ̀ rẹ ti dá tó ìwọ́n tó débi sẹ́rí débi sẹ́rí ò tó wá lọ dún wájú àwọn èèyàn tó wá gbé dábẹ́ gbọ́ parí lónìí ni òun náà lọ̀rọ̀ nípa àkókò òun ọlá ti bẹ fún kákí ọ̀rọ̀ lákòókò àkókò rẹ̀ rájà wọ́lùwú wọ́lùwú rẹ̀dùwánù wà ọ̀sọ́tùwú rahmatu wà àkírùwú abúlé àdéhùn báyìí ilé yẹn ló máa ń ṣẹlẹ̀ ẹ̀pẹ́ ntí àdéhùn tọ́ka sí ní ìsìn ó tọ́ka sí fadilatun min al-fadail ó tọ́ka sí fadilatun min al-fadail fọ̀bọ́ ìlú àgbà àwọn àtìlọ́lá sẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àdé tó wá lórí àwọn àtìlọ́lá sẹ́ bọ̀rí fún ni wọ́n. torí rẹ̀ الحافظ عبد الغني المقدسي رحمه الله wọ́n kó tíra kan jọ wọ́n pè ní kíni الفضائل الأعمال tó ti àfa àti ti àfa àgbà nínú ilmu al àwọn àdìsí tó ń bẹ nínú àwọn àdìsí tó ń tún mú wá fún fọbọ́ọ̀dù amẹ́l fún ọ̀bọ̀ayì sòṣùgbọ́n àǹfààní irúwé báyẹn wọ́n mọ̀ tọ́ka sí ìpele ìbọ̀ayì ìpele ìbọ̀ayì ìpele ìbọ̀ayì ìpele ìbọ̀ayì. fẹ̀yìntìmà ibi fọbọ́ọ̀dù amẹ́l tá a bá wò lábẹ́ ṣẹ̀ríà ó ní rí àlékún ládàá ṣé eléyìí ló yẹ ká kọ́kọ́ mójútó ni àbí ọ̀ràn àyàn tẹ́ náà ọ̀ràn àyàn tẹ́ ló yẹ ká mójútó torí tí wọ́n bá kú tó bá kú ní ìsọjọ́ sọ láti bọ̀ tó sì yẹn náfìlà tá a máa yàn síwájú ẹ̀ á ń bọ̀ sí etí èèyàn máa yàn lẹ́yìn rẹ̀ ṣé sọ̀lá tó lọ́lọ́run bó bí ni àbáwọn náfìlà wájú àti tẹ̀yìn rẹ̀ náà sọlá tó bọ̀ ọwọ́ àti sọlá tó bọ̀ ọwọ́ á ní òní sì ké òdì lẹ́yìn àwọn ṣùgbọ́n ẹ̀jẹ̀ kì í yan náfìlà rákà mẹ́rin èyí tí àwọn ẹ̀yẹ ká tó fi sọlá tó bọ̀ ọ̀la wọ́n wá fi ọ̀lẹ́ni rè abẹ́ni ibú sọdá dúpẹ́ mi bú nù torí ìtọ́lọ́wọ́ bó fi ọ òmójútó ìtọ́nà òun ní fi ọ̀nà gbárímà. nàìjíríà wúlò fún ọ nígbà tọ́nà ẹ̀yàn bá pé àbí òye wa yẹ bó ti wá náà àdé tètè máa mú tẹ̀rẹ̀mẹ́lì àtàwọn míì gbé jáde pé àkọ́kọ́ ńjọ́nà ọba ọkọ̀ ti sùrù fẹ́ rú nípa àdàlúdọ̀ gbé ní àwòrán yà mú sọ́lẹ̀ nínú bá dáa tó sì pé gbogbo sẹ́yìn kú ọ̀dà. àmọ́ tí mo ẹrú ọ̀bá pé ọlọ́run bọ́ tó sọ pé ìmọ̀lẹ́kẹ́ wò ó tó láwọn náà wàá fi lu irun tó kí kẹ̀fì fún tiẹ̀ kẹ̀fì fún ara yẹn. wọ́n láì dé ògidì náà wàá fi lu lóyún ó nípa rí ìbà tàlẹ́ àtẹ̀kọ́ ọ̀nà ẹ wọ àdéhìí anábì Muhammad sallallahu alaihi wasallam tó ń gbé àtúntò jẹ́ hadithan qudsiyan man aada li waliyan faqad aadantuhu bihaqq وما تقرب إلي عبد بشيء أحب إلي مما افترضته عليه ẹrú ọ̀wá ti súnmọ́ mi ọba pẹ̀lú nǹkan kan tí mo nífẹ̀ẹ́ sí táyọ̀ kọ́ máa ṣe tí mo ṣe lọ́rùn àyàlè lórí lọ. tọ́ba ń fẹ́ láti súnmọ́ ọlọ́run tọ́ba ń fẹ́ láti jẹ́ ni ọlọ́run ọlọ́run ọba ọ̀fẹ́ràn kò tẹ̀ láti rí kò dé lọ́dọ̀ sí ẹ̀ bí kọ́ máa ṣe tó ṣe lọ́rùn àyàlè lórí ẹ wá fi gbogbo ọ̀ràn yẹn lẹ̀ ọ̀mọ́ ń parẹ́ ẹ bọ́ sí bọ́ sí kó tiẹ̀ fi ṣe wà o nẹ́fìlà lọ́wọ́ amójútó tẹ̀ tó wà náà ọlọ́run bá wá sọ pé o ò lè ṣe nǹkan kan tó fi súnmẹ́mi ọlọ́run bí n tẹ́mi ọlọ́run ọba tí mo sì nífẹ̀ẹ́ sí bí n tẹ́mi ọlọ́run ti lọ́ra ẹ̀yọ lórí. ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه. ṣùgbọ́n ẹrú mi ò ní yé máa mi ọlọ́run pẹ̀lú àwọn anáfílà kò ní yé máa ṣe títí fi nífẹ̀ẹ́ sí ó túbọ̀ sí pé lẹ́yìn tí ń fi ọ̀rá ẹ̀yà yóò tún á máa fi náfílà kún yóò máa fi náfílà kún kéde pọ̀ sọ̀rọ̀ yẹn máa ń ṣe náfílà tó máa ṣe tó sọ̀rọ̀ kò lè jẹ́ ní ọlọ́run gbogbo eléyà fi hàn wá gẹ́gẹ́ bó ti ṣe pàtàkì tó wípé tí ó sì máa ṣe ẹ̀sìn islam níbàámu pẹ̀lú bọ́lọ̀ ti ṣe fìràn nàbí wa muhammed sallallahu alayhi wa sallam láti máa gba ẹ̀sìn islam yẹn láti ọ̀dọ̀ àwọn asàlẹ́kùn ọmọọmọọmọ sọ̀rọ̀ láti ọ̀dọ̀ àwọn aṣíwájú wa rere bá wọn ti ṣe gbọ́ yé èyí ṣe báwọn ká ti ṣe kú wa láti ìlú kan bóyá pakistan bóyá india bóyá bìkan wọn àmọ̀ ọ̀rọ̀ kúrò sí wa lórí àwọn òbí là bóòlù ní ti ti bẹ́ẹ̀ sílẹ̀ fún ọ̀rọ̀ kúrò sí islam ètò ẹgbẹ́ wá fún wa látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam anabi yul ummi anabi aláìmọ̀kọ aláìmọ̀ọ́kà ẹni tó ṣe ike afinimọ̀nà ló jẹ́ àríyésọ̀n àlẹ́kùn àdíyésọ̀n àlẹ́kùn àríyésọ̀n àríyésọ̀n àlẹ́kùn bẹ̀rùmìnira ọ̀hún rahim ọ̀là anabi tó àlà anabi méjì amójútó ọ̀ràn ẹ̀yà ìgbà náà lọ́kàn náà fi là tó níta wọn fẹ́ pàdé omi oníkọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí tó wá láti wá tó kàtó pé ọ̀la ti mẹ́kún kọ́bá ọ̀la ti mẹ́kún kọ́bá ọ̀la ti mẹ́kún kọ́bá ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ dàí wọn sàbí ìlànà kan wá ọkùnrin má ni wọn wọwọ́ má wọn mọ̀ra yẹ wọn kà nínú kẹtẹ islam wa ọmọ ayọ làmà ọgbọ ọgbọ wọn tún ní fàgbọ kí ni jẹ fàgbọ fàgbọ ẹ̀rú yẹn náà. so fọwọ́ inú àná fọwọ́ inú àná so ilé ìbáyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ẹ́rì nínú ìlú ọ̀pọ̀ nínú táwọn olùmọ̀tò kàtẹ́kẹ́ ìlú ọ̀pọ̀ ti ń sọ̀rọ̀ àìsàn àìsàn olórí àwọn àti ìsinmi wọn bá ọlá tí ń bẹ fún kaba ọlá tí ń bẹ fún kaba ọlá tí ń bẹ fún kaba torí mi tó ń sin ọlá bẹ fún kaba ọlá bẹ fún kaba àwọn ìgbà wa tó bá wa. wọn fẹsẹ̀ rìn ẹ̀sìn náà láwọn ọkùnrin mọ́ ilé wọn náà lọ́wọ́ aṣọ pé ẹnìkan tẹ̀lé ọtí torí rẹ̀ kò sí lẹ́sẹ̀ náà ẹni tẹ́lẹ̀ kò sí tẹ̀wé tẹ̀wé yìí ò sí rárá lọ́nà kò sí táwọn fi ṣe àfọláṣọ sáfà àfọláṣọ ńlá wàlákin àwọn òbílẹ̀ iná lẹ́rìí mu àdéhùn kan ẹ̀wọ́ ti dùn tó ẹ̀mẹ́wọ́ ti lẹ̀ tó màtí àbátúfẹ́ pé bọ̀ àyíkú wọn sọ pé bọ̀ àyíkú wọn ní bọ̀ àyíkú ọ̀lẹ kìtìkìtì ẹ òkúta tó ti dídà kan fún bàrí kò dídà dídà ọlọlẹ gidi irú rẹ wà lẹ́nu ẹlòmíì ọhà sórí gbèsò akúṣẹ fún nígbà tó bá ẹ sọ̀rọ̀ pé ọ bẹ máa ọkọkọ àkókò tẹ lọ ìdù ọrùn wọ ní alẹ́ jẹ́ ìdù wa ó lé ní rí wá tòwé lè yà fi hàn wá ibi àwọn ọ̀gbọ́n ìlú àmà majority ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsí tó gbà wá ń kọ́ báyìí tó torí dèrè a níbi láti sàlàyé ìkànnì rẹpẹtẹ nípa àdìsí torí pé kò ṣe kíni ọ̀fẹ́ tẹ̀lé títí bá ti fẹ́ tẹ̀lé náà ayé bí ṣe ẹ̀rí lọ́dọ̀ àwọn bàbá àwọn tó sọ̀rọ̀ yìí àwọn tó sọ pé a lè lo àdìsí pààyè nípa ọ̀gbọ́n ìlú àmà. الإمام أحمد رحمه الله هذا بكرة أنا أعلمه قلنا طبعا أعلمه تربي القول في قضية كالقول في قضية أخرى ما تأتي لله حديث ضعيف منه حلال والحرام آه له حديث ضعيف منه أمور العقيدة لولا تؤثر له حديث ضعيف منه فضائل الأعمال تريد بقوية يتعلق بالشريعة بقوية يتعلق بالشريعة طريق للمطايف هذا هو السجاد أن حديث الضعيف يتعلق بها يبقى ما يعني كما فيه في السريعة صفو فيه اللي يغطو سالي أولي واحد وسالي ماهو طب وللترمذي أبو عامل طوالة الترمذي من حديث أقوى من حضور أقوى حديث هو أمان لقربان محمد صلى الله عليه وسلم نبو لمكة كل قربت على نبي صلى الله عليه وسلم وني كريم مدينة وني كريم قباء وني يعني كريم مكة يعني كريم مدينة ونبي الله رضي الله عنه àwọn là gbà nínú àpèrún fanabi Muhammad sallallahu alaihi wasallam. Ibn Umm Maktum radiyallahu anhu sọ́jà kọjú àwọn náà wọ́n pẹ̀lú Bilal láti pèrún ní Madina nígbà tí wọ́n sùn bá. ṣùgbọ́n Uba. ẹni kan wà tó máa ń pè wọn bẹ́ẹ̀ fáwọn sọlọ wà àyọ̀ àyọ̀ sẹ́lẹ̀ wọ́n pè ní Sa'ad alukọrọbì Sa'ad alukọrọbì qurabi olú máa ń pè wọn fáwọn sọlọ wà àyọ̀ sẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọjọ́ kan náà wà ní kúrẹ́ ìwà náà wà ẹ̀ ojútọ́ gba ìfà olú máa ń pè wọn ní Kuba ṣùgbọ́n ní Mẹ́kà Abu Mahdura radiyallahu anhu olú máa ń pè wọn fáwọn àbísọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí àwọn èèyàn wọn yìí kú o ìrún pípé sẹ́kù láàrin àwọn ọmọ wọn ni ọmọ Bilal ọmọ Sa'ad ọmọ Abu Mahdura àwọn ni wọ́n ń pè rọ̀ torí ẹ̀ ló ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pè ń lónìí mẹ́tíláṣí àlejò Muhammad sallallahu alaihi wa àti mẹ́tíláṣí Mẹ́kà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n jogún ẹ̀rọ pípé ní káàbíra náà káàbíra ọmọ jogún ẹ̀rọ bàbá bàbá jogún ẹ̀rọ bàbá bàbá bàbá bàbá jogún ẹ̀rọ bàbá bàbá bàbá wà á sọ. ó ṣòro kí wọ́n tó kí ẹnìkan bọ̀ tí ó di àtàwọ̀ ìjọ́rìí tí ẹni tí ń pè ọ̀nà yẹn ó jogún ẹ̀rọ bàbá rẹ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ bàbá wàhálà kẹrẹ. sórí ìjọ fúra ní kí láti ìgbà yẹn ìgbà yẹn olùkí ìrún pípé ó ṣèkì lọ́sọ̀dọ̀ àwọn ọmọ àti wọn. sèlè ìjẹ́bù sílẹ̀ àbúrò àdúrà yìí á lè gbé nígbà tá a bá dé báwo nàdà ìrún pípé yóò hàn sí wa títí ọ̀nà tí káàkiri ti ń gbà pé òun tiẹ̀ ìyàtọ̀ wà díẹ̀ bíbí láti ṣe ń pè wọn ń pè wọn yìí. àánú fẹ́tì ìgbà táwọn ibi sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ́lẹ̀ ọgbà mẹ́ta lọ́gbà ìsìlám. ìjọ ìyẹn ó ní títí láàrú pè wọn láti láàrú pè wọn tí wọ́n ń wo ẹnu bìlá títí láàrú ayé àrùsọ̀lẹ̀ ọ̀nà ìsìn ìjà yóò gbé nù ayé alájà yóò bí ìgbà tí yẹn ń sìn yẹn jẹ́ ayé alájà la sọlọ́lá àdùsùn nígbà tí bìláì ti ẹ̀ kò tí ìgbà ìsìlámù. tọ́ àwọn ẹbí náà wọn alábáwọn alámọ́kà yẹn wọ́n ti máa bìláì tẹ́lẹ̀ náà ìgbà ara abájà ni bọ́t mùsùlùmí ni jíjẹ́ mùsùlùmí tàgbà gbogbo nǹkan. orílẹ̀ ọ̀bùnà lè àwọn ọ̀bí yín على أعجمي ولا لأعجمي على عربي إلا بتقوى الله. يقول الله نرجع àwọn kan wá lọ wo obìnrin náà ah, ah, wá ní níbo wọ́n ti mú kẹlẹkẹlẹ wá ìyẹn ni pé wọ́n fi kọ́lọ̀ rẹ̀ fi bù ipò wọn ẹ̀yẹ kánákáná ni àbúrò àdúrà náà máa ń bẹ lú àwọn ẹni tí ń sẹ̀fẹ̀ jọ àwọn ìṣòwò àtúnlá ti ti dáhùn pè wá nígbà tá a pè wá kí ló dé tó ọgbà Islam kí ló dé tó òṣèlú kìnnìkan náà ṣe fọ́ ṣùláyà. خمس لا يا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله بس الإسلام أنت وأنت بلال جاي ومكان يوفر في كلون ولم أقل لا تقول أقارب بس واحد يعني كنت يوم كان بسم الله صلى الله عليه وسلم torí ẹ̀ ká máa ká ti ń tà sọ yìí ọ̀rọ̀ wà lórí ẹ̀ nígbà tí wọ́n ti bá bẹ̀rẹ̀ dáadáa. torí di eléyìí Abu Mahdura òun ló sì wà nínú àdìsí rẹ̀ ìgbà Nabi sallallahu alaihi wasallam sọ fún pé tó bá di ìrun pípé alákọ̀ọ́kọ́ ní fẹ́jù kọ́ ọmọ sọ pé as-salatu khayrun minan nawm àlàyé ń bẹ lórí rẹ̀ nígbà tí wọ́n bá ti bẹ̀rẹ̀. سؤالي جاء إبواره أبو محذورة رضي الله عنه إقوامي ولا تدر ترمذي من حديث ابن عمر نحوه ثم إقوامي تنظر جاتي ابن عمر ولا جابتي أبو محذور دون الأوسط يتوفي أخوك واحد وأخوك أخوك واحد وأول الوقت رضوان الله وآخره عفو الله وهو ضعيف أيضا قلنا له سواء ما

nítorí pé wọn ò ní yọnu sẹ́nìkan àyàfi kọ́jọ́ tí wọ́n ti ṣèkẹ́ rẹ̀ lọ. ṣùgbọ́n wọ́n ṣèkẹ́ èèyàn ò túmọ̀ sí pé wọ́n ti yọnu sí. ìdí nu sọ́ọ́ ti sọ pé ọ̀wọ́n lù wọ́n fi rẹ̀dùwárùn-ún rẹ̀dùwárùn-ún ọ̀nà ni akbaru máa yẹ tẹ̀lẹ́nà ìmọ̀mí. ìyọnu ọlọ́run ìní tó tí mọ́mí wà lọ́dọ̀ ọlọ́run. ẹ̀rí náà kúránì رضي الله عنهم ورضوا عنه لقد رضي الله عن المؤمنين ọlọ́run ti yọ́nú sáwọn mòmìnì èdè yorùbá ẹ̀yọ̀rún ọ̀nà kàtà àtẹ̀ṣẹ́jà nígbà tí wọ́n fi àtìlẹ́yìn wọn láti já àwọn kékeré lógun hàn kí wọ́n anábì sallallahu alaihi wasallam lábẹ́ ẹ̀gì ọlọ́run ti yọ́nú sí wọn ọlọ́run ti yọ́nú sí wọn wèrè kan wá jáde ọwọ́ ń dú àwọn eléyìí sẹ́nu pé wèrè ni àbẹ́ ìtẹ̀wèrè wọ́n dájú kó lè pé àwọn ẹ̀ṣọ́ tó ṣe pé ọlọ́run bá ti sàdéhùn àtẹ́nà fẹ́lú nínú wọn láti gbà tí kéré lókè pẹ̀ tó ṣe nìkan adé kò ní tẹ́jú kọ́ ọmọ bú àwọn ilé yẹn lọ ó dájú pé kọ̀ gbádùn ní àwọn ṣíà láì ṣe àkàkọ́ wọn gbádùn torí de eléyìí báyìí ọlọ́run ìyọnu sí wọn ìyọnu ọlọ́run ọ̀gá lẹ́yìn náà ìkẹ́tẹ̀ iná fi sọ pé tó bá kẹrùn láàrin àkókò kọ́ ìkẹ́ ọlọ́run ọ̀tẹ̀ kẹ́ ṣùgbọ́n àmójúkúrò kì í ṣẹlẹ̀ àdúgbọ́jọ́ pé yẹn ṣẹ̀. àkókò tí wàá bẹ̀rẹ̀ lọ kó tó kírun fún. ṣèké àyíká mẹ́mẹ́ náà fi sọ pé àpò ọ̀la. sọ eléyìí láṣẹ fi túmọ̀ rẹ̀ dà ṣùgbọ́n náà tó gbà wọ ọ̀dà torí ẹ̀ láàrin bí sẹ́yìn. Ibn Umar náà wọ́n ní dọ̀rí kún ayé bọ̀ ọ̀nà lẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ ni wọ́n mú àdìsí ibn Umar mi wá kọ́lọ́ bá kó yẹn sọ àti bàbá rẹ̀ kọ́lá nàbẹ́ Muhammad ìkẹ́ àtúrọ̀ náà wà kún ọgbà wọn àtàwọn ará ilé wọn. wọ́n ní lẹ́nu sọ̀rọ̀ láti bàdé fẹ́jìrì ìlà sẹ́jìdẹ́tẹ̀yì àkùrọ̀jọ̀bù kàmsọ́tù ìlà nàtàrí. wọ́n ní kò sí irun tọ́tọ́ kíká kí o lẹ́yìn ìgbà tá rí òdodo bá ti yọ o àyàfi rákà méjì kò sí ìrun tọ́tọ́ ká kí lẹ́yìn ìgbà tá àlùfáàjà rí òdodo bá ti yọ àyàfi rákà méjì kan àmọ́ rákà méjì kan látara àdébì torí adébìnrin gbọ́dọ̀ bá ti dúdú bá ti dúró rákà méjì kan lẹ́yìn ìgbà tá àlùfáàjà rí òdodo bá ti yọ àjẹpé ntòsí kò burú torí kò tọ́ka kírun lẹ́yìn ìgbà tá àlùfáàjà rí òdodo ti yọ yàtọ̀ sí rákà méjì kan yẹn tí wọn bá ní kí jurata méjì kan lọ máa kì méjì péré ló lè kì lẹ́yìn ìgbà tí àlùfáàjà yóò dodo ti yọ àwọn márùn-ún ni wọ́n gbé jáde yàtọ̀ sí nàìjíríà ìdíjọ́ tó kọ́ àwọn márùn-ún ni wọ́n gbé jáde yàtọ̀ sí nàìjíríà ń bí onígbé imáàmù ahmed ó kún àwọn ashabu sunan ní tàlàtà ó kún abu dawud at àti ibn majah. النسائي ذاتي ولكن في أخبار إمام أحمد نافع وجب أن يكون مباشر أخرجه الأربعة إلا النسائي تو سبوا هذه هذه أخرتها مزكة أخرتها مزكة مهيوة مطلق شوفوا سبوا رواية طوالة عبد الرزاق الصنعاني لأنه ترى المصنف ṣe Abdulrazak Sana'ani àlékún àlàyé wa bẹ́ẹ̀ iná làbá fi mu wa gbéra sọ́láàdà ba'da tulu'il fajri illa rak'atay al-fajr la salata ba'da tulu'il fajri illa rak'atay al-fajr kọ̀tọ́ká kí n fa lẹ́yìn ìgbà tí al-fajr ti al ti yo o yàtọ̀ sí rak'ata al-fajr rákà meji di al-fajr tá a kí i. kàtúkì àṣùbà onìkan lọ́tọ́ káàkiri lẹ́yìn gbàtà ìfàjà ètò yọ. ajẹ́ pé àyàfi rákà méjì kan tó wá nínú ìwáyà ètò alátọ́dọ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí àlàyé rẹ̀ ní kíni ràkàtà àlùfáàjò àwọn amọ̀túmọ̀ náà ti pé lẹ́yìn ìgbàtà ìfàjà ìfàjà ti yọ ọ̀tọ́ káàkiri kankan míì síwájú àṣùbà yàtọ̀ sí ràkàtà àlùfáàjò ìgbà tó ní kọ̀ọ̀tọ̀ ká kírun sára nù àná sára nù ká kírun méjì bá tẹ̀lé kàdá àlùfẹ́ irun mi wò láti lè kí kàtó kírun kàdá àlùfẹ́ ọwọ́ ní mọ́tíláṣí wọ́n ti pè wọn ẹlẹ́ẹ̀kejì ọbẹ̀ kíta iye tẹ̀lé mẹ́tì oṣù tó fẹ́ kírun kàdá àlùfẹ́ àdéhìí ti sọ pé ọ̀gbọ́n kí nǹkan kan àfi kàdá àlùfẹ́ ṣé haram ni àbí mọ̀tòrò àwọn ètò pọ̀ jù nínú àwọn olùmọ̀ràn ní mọ̀tòrò ṣùgbọ́n bá kìí ṣe wa nítorí ká gbé lé lórí ní haram wọ́n sọ pé mọ̀tòrò làákín kò burúkú kíra kàdá àlùfẹ́jọ́ kò sì kí tàyíyẹ tẹ̀lẹ́tì síwájú rẹ̀ tọ́ba ọmọ kíláàsì tọ́ba ọmọ kíláàsì èyí mẹ́rẹ̀ já wọn ní ti gbé rẹ̀ e. nítorí pé ọ̀ tako hadithi yìí hadithi yìí sọ yìí pé lẹ́yìn ìgbà tá àlùfáàjà rí bá ti yọ kò tọ́ka kí ìrun kankan ní ìmọ̀ yàtọ̀ sásùbà síwájú àsùbà yàtọ̀ sí kàkàtà àlùfáàjà bẹ́ẹ̀ náà ló ti ṣe ṣùgbọ́n tẹ̀kílẹ̀ tẹ̀lẹ̀ ṣe ń ṣe ló ti bẹ́ẹ̀ látàrí àdéhùn mi tó sọ ibi tá a bá wọn kíláàsì o àbọ̀dọ̀ jókòó kátó di pa àtẹ́kí mi àkírọ́ká méje tó tá a bá wọn kíláàsì ó túnmọ̀ sí pé ìgbà kí ìgbà tàbá ọmọ kíláàsì bẹ́ẹ̀ náà gan ló tiẹ̀ ti wá nígbà tí ìgbà tàbá ọmọ kíláàsì àgbọ̀dọ̀ jó so ó túmọ̀ sí pé kò bá jẹ́ lẹ́yìn ìgbà táwọn ìbájá rí òdodo ti yọ kò bá jẹ́ kó tó ṣe kí ni kó tó yọ so eléyìí túmọ̀ sí pé ọ̀tà kù ọ̀kankan nínú rẹ̀ so ṣùgbọ́n tẹ́lẹ̀ tó máa ń sọ pé ẹ ọ̀gbọ̀dọ̀ jókòó tálẹ̀ bisimilá bisimilá sọ kó o tó kí ìrun ah, ṣebí tó bá kí rọ̀kàtà àlùfẹ́sìn náà ìrun tu tu òun náà ti tó lódodo kọ́lá kọ́mọ́dà ní ẹgbẹ́ tahiyatul masjid pẹ̀lú rakata al-fajr ti tó nítorí pé tahiyatul masjid salatun laysat maqsudatan li dhatiha irun kan ní tí èsì pé níta àgbàlérò pẹ̀lú rẹ̀ ni pé kò gángangangan là ń fẹ́ kó kí níta àgbàlérò pẹ̀lú rẹ̀ pé afẹ́fẹ́ pọ́nlá síláṣí lé torí rẹ̀ tó ọ̀bá tí òun tó ọba tí ọ̀nà ní ipò tó jókòó nítorí ṣe dà ọwọ́ mọ́síláṣí wọ́n ti gbé irun ọba kírun nígbà tó bá sálámà ọ̀gbọ́dọ̀ tó kókó tó tún kí tẹ̀lé tó lẹ́sìn rárá ètò kí o ti tó bó tilẹ̀ jẹ́ pé rákà mẹ́rin lẹ kí ó tó àbí òtò rákà mẹ́ta lẹ kí ó tó àbí òtò jimá lẹ kí ó tó àbí òtò òtò tó kàn á dà ní ẹgbẹ́ ọlọ́run tó dà ní aláti kí jimá òun náà sì tún ní tẹ̀lé tó lẹ́sìn rárá tó dà ní aláti kí jùmọ̀ jùmọ̀ àyẹ̀ tó torí ẹ̀ tó ọba wa dà ní ẹgbẹ́ àkàtà àlùfẹ́tì ló fẹ́ kí ó ti tó fún ọ láti fún ọ láǹfààní àtijọ́kù nínú mẹ́sàlásì tó bá kí tẹ̀yẹ́ sí mẹ́sì tó tún wá kí àkàtà àlùfẹ́tì kò sí tó burú mbẹ́ àbí òye wa tó wá lè kí mẹ́fà ìgbé tó lọ́tò wọ́pọ̀ wọ́n kẹ̀lẹ́yẹ́ sí mẹ́sì kò sí tó burú mbẹ́ kò tó sí tó burú mbẹ́ nítorí pé súnà wa nínú àdébìbì náà kíkẹ́ ká kí ọ̀nà lẹ́yìn bàtà bá ti kí mẹ́sì. والله سبب يخصي بهية المسجد هون سبب يخصي فتنا ركعتا الفجر هون كاتي بوستيكي تقول في مشكلة عنده في ليلة تريد ليلة الإمام الترمذي رحمه الله تعالى لا يسمى دي ديوان ترى واني انا اقول ما تكو فتا فتا يبقى عبر الكلام فتا لا يبقى تل فجر بات يجو بهية المسجد ثم تتعطي فتا تريد ìjùmọ̀ wà kò sí ìjùmọ̀ wà lórí ìyapa wà gbẹgbẹ bẹ́ẹ̀ náà lọ ẹni tó fún lẹ́yìn àtàlù bẹ́ẹ̀ dàgbà fi yọ àtúnyẹ kí wọn ní. gẹ́gẹ́ bí wọn náà lè pàdé wọn mọ́ náà náà lè fún ẹgbẹ́ tó bá yẹ fún ọ̀tọ̀ náà kí lóru kò lè dí lóru kí i. sọ ìgbà tó yẹ àbájáde fi ọ lójoojú ìmáàmù náà lè fi sọ pé gbogbo ohun òru kó lè kí kó tó wá sí ìgbà yẹn tó náà torí ẹ̀ ẹ máa nínú sura tó kò lálẹ́ kéèyàn wọn bí máa ń fa nípìnlẹ̀ rẹ̀ nígbà yẹn bá jí lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ bá jáde fi yọ tí ó sì kí wíńdò tó sì tún fẹ́ kí tẹ̀lé tó lẹ́sì èwo ni ó fi bẹ̀rẹ̀ wọ́n ní kó kí wítìrì rẹ̀ lẹ́yìn tẹ́lẹ̀ jáde fi yọ ni ó kí wítìrì rẹ̀ lẹ́yìn náà kó kí rakata alifajir kò tó akẹ́ àtùbà àwọn olùmọ̀ sọ pé jáde fi yọ là torí pé ní ìpìlẹ̀ fi má àtúnyẹ̀wò náà tẹ̀síọ́ ní láti ṣe ní ti ojú ojú kàtà àlùfẹ́jọ́ lẹ́yìn ìgbà tí òun bá ti wá yọ láti gbéra sókè wọn náà ló bí ọkọ̀ ìgbà náà ló tún wá láǹfààní àti san lórí ìdòlù lẹ́yìn ìrúntọ́ ọmọ sáǹpù ló fi olè wá san padà ní ìsìn ṣùgbọ́n wàá fi kéde wàá fi rákà kan fún ètò ọmọ sí lóru. ìgbà ìmọ̀ máa ń lò tó rárá sáfẹ́sẹ̀ bá ti yọ olè kí nítorí mọ́kànlá mi ṣẹ́yìn akọ̀dọ̀ ọ̀pọ̀ gbogbo tí wọ́n ti súnmọ́ kankan ìdájọ́ rẹ̀ ó tẹ̀sẹ̀ àgbàdo àdìsẹ́sẹ̀ yọ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lórí òtí yọ adẹ́gbẹ́ kí wíwà tó ti pé àgbàdo àdìsẹ́ òtí yọ. tó ọ̀rọ̀ ipe ẹnu wa kò lórí pé yàtọ̀ sí tẹ̀yẹ tó lẹ́sẹ̀ ẹ̀yà tó síra kàtà àmì àbọ̀rọ̀ kí tẹ̀sẹ̀ lẹ́yìn gbàtà gbàtà lórí òtí yọ ìyàpá ìjọba àdúrà ní pé káfíńtà ìgbà tó yọ ọkọ mẹ́kì kankan yọrọ kàtà àtúntò lọ àtúntò wọn mẹ́tìláàtì tọ́pẹ́ tó kò mẹ́tìláàtì bí lápẹ̀tì òkú kí yọrọ kàtà àgbẹ̀ láti lé ọwọ́ àwọn mẹ́tìláàtì fún àti ìgbéró àtúbà oní láti jókòó kó tó di kí wọ́n gbèrò ọ̀gbọ́dọ̀ jókòó láìkí تحية المسجد سبب كني تذكر ركعتين الفجر وتبكي تحية المسجد تسلو الشلع يلقوا عدو لا يكفي tó bá ti mọ̀ kọ́ fẹ́ dókòó yóò lọ́rùn òkùnkùn. ومثله للدار قطني عن عمرو بن العاص يروي بوايد تواو من سنن الدار قطني ونكرا فرق من سنن الدار قطني لا عمرو بن العاص رضي الله عنه وقلنا لا يزيد بن ابن عمر رضي الله عنهما في كتاب فجر بسيطة وفي طبقة الجوع فتعدى الفجر له قلت وأن هذه أم المؤمنين عائشة رضي الله عنها وأن في كل كرمات الكرام خفا كل كرمات الكرام خفا من الفجر من الفجر النبي صلى الله عليه وسلم هنا في تحيتها ركعتا الفجر هنا في ركعتا الفجر لا يرى النبي هو هذا الجنة wọ́n fẹ̀gbẹ́ lélẹ̀ títí tólùkùnrin fi fẹ̀ kọ́ ọmọ wọn wá sí wa ó túmọ̀ sí pé báyọ̀ ní ti fi sọ́ọ̀bì náà wọn wá sí ẹlẹ́bí ìta àpòtọ́ máa ń ta wọ́n ti ìta àpòtọ́ máa ń ta sí yàtọ̀ sáwọn àfáà yìí ọ̀tọ̀ ní tó ń dá sí ọ̀tọ̀ ní tó ń sè ṣùgbọ́n ànábì sọ̀rọ̀ wá fún àríwá ìṣẹ́lẹ̀ nítorí wọn ká ṣe náà láti alukur'an ìwà anabi sallallahu alaihi wasallam náà la alukur'an yẹn kó gbogbo tọ́lọ̀ nǹkan ti ẹ̀wà anabi wò ẹ̀rì pé o tọ́lọ̀ ti nǹkan mẹ́tì ńkọ́ ẹ̀rì pé anabi pàtì. lẹ́yìn rẹ̀ wọ́n mú ẹgbàá wọ́ọ̀rọ̀ fún mùsàlámẹ́ta òbí ẹ̀wọ́ ọ̀hánà wa ọ̀kan nínú àwọn ìyàwó anabi Muhammad sallallahu alaihi wasallam ó ní sọ́lá rasulullah sallallahu alaihi wasallam al-asr قال النبي صلى الله عليه وسلم رجل عبس ثم دخل بيت ليلة نجوى وليه فصلى ركعتين النبي واحد ركع من الكور فسألته مرة لتوجه من عصر لا صلاة بعد العصر حتى تغيب الشمس تجدون وفي وقت هنا لا توجه ẹsùn òfin pírẹsìpù ní fi àwọn anábìyẹwò yìí kápó ìfẹ́ máa ń káwọn èèyàn sí. tọ wọn ti rákà méjì kan mọ wá bí wọn lè bàbá anábì ní ṣògbéǹtù àrùkà àkẹyìn ìbára ní bọ wọn kọ ìrújú bá mi láti ti rákà méjì èyí tá a máa kí lẹ́yìn sọlá tó títí àpèrè tó ń kí. فصليتهما الآن في المتواكمين ni mo fẹ́ kíni fakul mo wá sọ yìí pé afanakọ̀wé hima ìdá àbàdànà táwọn náà lè máa sálá gbogbo yìí tó bá kọ́ mọ́ wa bí tá a bá rí kí lẹ́yìn tó bọ̀ táwọn náà lè máa kí lẹ́yìn àfọ̀ torí pé jọ rẹ ni wá lọ́kọ́ ká náà lọ́kùnrin bí rọ́ṣọ́ lè lẹ́yìn tó bá kọ́ mọ́ wa lọ́wọ́ bí. قال لا النبي صلى الله عليه وسلم نرى الرا تبقوا من يلوى يقول كلاني عفص يقول كلاني عفص فيه دليل على أن ذلك من خصوصيات النبي صلى الله عليه وسلم eléyìí tọ́ka ti pé eléyìí nǹkan kan ní dáàsì àdáyẹn rẹ̀ fáwọn ẹ̀rọ wa ti mọ̀ yàtọ̀ sẹ́lẹ̀ o. ṣùgbọ́n wọ́n lè gba ọ̀rọ̀ ilẹ̀ ọlẹ̀ rẹ̀ ọ̀lẹ́ ilẹ̀ ọlẹ̀ gba ọ̀nà ti mọ́mọ́ ahmed yìí. ṣùgbọ́n tá a bá wo ètò wọn wá kẹ́yìn wọlé abidáwúd àrùn àrùn ìṣẹ̀kẹ̀rọ̀ bí wọn máa wù kẹ́ àrùn àbí màálà àbùdáwúd àwọn náà tó gba ìgbà wọ̀rọ̀ tí ó ní tùmọ̀ lórí ilé ìwà gbọ́dọ̀ àìsọ̀rọ̀ bí ẹ̀wọ̀n àwọn àìsà láti fi mà ike pọ̀ sẹ́ẹ̀lì lára ẹ̀rí kan látàrí kọlẹ̀ kò túmọ̀ sí pé òfin tó mú wá kò lè fẹsẹ̀ nílẹ̀ bá ọ̀nà míì torí rẹ̀ eléyìí fẹsẹ̀ nílẹ̀ tẹ̀lẹ́kọ̀ táyì fún wa láti bá san ẹ̀rẹ̀ náà sí làásà méjì padà kí ẹ̀yin lóòótọ́ àwọn sàpadà lẹ́nu àwọn tẹ́lẹ̀ ìfihàn wáyé pé àdáni sọ̀rọ̀ bá àlèwà àlùsẹ́lẹ̀ ìgbà tó ń sẹ́rẹ́ kàmí ti yẹ padà wọ́n fẹ́ padà nítorí fáwọn làǹdàbí wọ́n fẹ́ padà lẹ́yìn àwọn tuntun fáwọn làǹdàbí nítorí pé ọlọ́run bá gbà fún wọn kò tí ọ̀gá fáwọn ó ṣe ní àdáyẹrí fáwọn ìjẹ́ ìwọ ọ̀rọ̀ sísẹ́kù lórí tiwa àgbọ̀dọ̀ yẹn náà fi lára rẹ̀ka àtẹ́yìn tí ń bẹ lẹ́yìn tó rùn lẹ́yìn asùnù tiwa. torí ẹ̀ yọ sẹ́kù lórí pípọ̀ sọ fún wa láti lọ ìrìn yìí láti kí ìrìn yìí lẹ́yìn asùn. ṣùgbọ́n nínú àdìgbẹ́ àìsàn lọ́bí ẹ̀ máa wọ̀n náà àwọn sàlàyé ìtàbùdà wù lágbà wáyé wọn náà lẹbi sọ lọ́wọ́ àti náà wọn ò fi rákà méjì yìí lẹ̀ mọ́ ojoojúmọ́ wọn lọ sí lẹ́yìn asùn yàtọ̀ sí ìfowópamọ́ ti lẹ́yìn lọ́wọ́ wọ́n tó ń fi lẹ́yìn àwọn wọ́n nítorí pé náà lè fi sọ wọ́n àti náà bá ti lè fi sẹ́ẹ̀ kan láyé wọ́n tún ní fi lẹ́mọ̀ láyé. sẹ́wọ̀n pípìlẹ̀ rẹ̀ tí wọ́n ṣe láti fi san èyí tó wọn lọ́wọ́ láti jọ lọ lẹ́yìn àwọn pèlè wọ́n fún wọn kí wọ́n kà eléyìí jẹ́ ọ̀kan nínú níta قال النبي محمد صلى الله عليه وسلم مو يمثل وقع وقت لا وتتو لا لا توفين دي حد حاجة تعمل كوي ما توفين وقت تتو تيسا نو خلاص جمال خلاص تعمل اوانا ما تلو دي جمال فرعا شعر تلو دي جمال لقد قال لكم من رسول الله بقوة حسنة تتو لا يلي فاتما ينافي لا لين عصر وقع نبي كي هون لسين يريد تتو فيها بقواني eléyìí táwọn ni kò sì tọ́ sí ìjọ àwọn eléyìí jẹ ibi tí àáfàá fi ọ̀rọ̀ nípa àkókò rẹ̀ wọ́n fi tù sí àwọn àdéhùn kan mú wa a rí pé wọ́n jẹ́ àwọn àdéhùn tó wọ́n ní ṣe pẹ̀lú kókó ìdájọ́ èyí tí mùsùlùmí bùkátà láti mọ̀ nípa àjọṣe má bá àbùkọ̀ kan ètò tó kékeré bá ti mọ̀ á. ìmọ̀lẹ̀ ọ̀sán níwájú rẹ̀ kò yé oṣù wà fún láti máa tọrọ mọ abala kọ̀ọ̀kan nínú ìjọba mẹ́sẹ̀rẹ́ àìsàn. ètò ìdókítà yẹn wá fi abala kíní fún kejì wá fi fún ẹ̀kẹta pẹ̀lú òògùn ọlọ́ ní paríparí lọ́padà díẹ̀ nìkan nínú ẹni tá a mọ̀ pé ó ní ní ọwọ́ pé ń tọ́ ọmọ tó ń fi lórí àti máa fi ní táwọn máa ti wà ó kó ṣe ní àwíjàre fún wa kó máa tètè ní balẹ̀ ẹjọ́ wọn ràn wá lọ́wọ́ láti nífẹ̀ẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ní kọ̀ọ̀kan àti ní ìfẹ́ òdodo ètí mu ní tẹ̀lé tẹ̀ tí mu ní sórí rẹ lọ́la fìyà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka bẹ́ẹ̀ ìyẹn lè san nábìlà ọ̀sán mẹ́rin kí máa síwájú bọ́ọ̀ ìyẹn lè san padà mẹ́rin bọ̀. láyé ní dáàtì mà ẹni tí wọ́n ń ká sí ká mójútó kíkéré lákòókò rẹ̀. ọlá tí ń bẹ nù tá a bá ti lákòókò rẹ̀ ṣíṣe lẹ́yìn àkókò rẹ̀ kò lè súnmọ́ ládàtà àgbàgbà tó bá wà sí lákòókò náà mọ̀lẹ́ tó sá padà padà bí ẹni tí ò kíra rà náà. الحمد لله tẹ́ẹ̀bà ti tẹ́ẹ̀bà ti kíkà kí ètò náà tóbi láǹfààní àtijọ́ kò ní mẹ́tíláṣí fún ajáde fún wọlé fún jáde fún wọlé fọlọ́run àná gbogbo wàtí wàá ti jáde fún wọlé fún kíkà kí ètò náà gbogbo wàtí wàá ti jáde fún wọlé fún kíkà kí ètò náà. báyìí nínú tó pọ̀ náà lè fi ibi tó ti tọ́ka kékeré àwọn àtàkùn bẹ ibi tó dáa bá wù kó lè máa dípò tàbí ètò náà. ma è márùn látọ̀rọ̀ àwọn ìṣòro wà lọ́sẹ̀lẹ̀ tí àtúntà àtàn rẹ̀ tó lè Io tó. Kí ọ pẹ̀lú lẹ́ẹ̀kan pa láti bá. Láti bá tọ́ ìtọ́jú pé ẹ̀kan tuntun látọ̀rọ̀ pẹ̀lú láti bá. súnà níbi sọ̀rọ̀ wà àdìgbà rẹ̀ sílẹ̀ tó bá fi òun lẹ́bi áfíríkà lẹ́yìn ìgbà tó gbà ti dá sí méjì áfíríkà lẹ́yìn ìgbà tó gbà ti dá sí méjì. ṣùgbọ́n bá yẹ kó nǹkan náà ràn pẹ̀lú ojúmọ́ òṣèlè pẹ̀lú súnà. apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ pé bọ́yá ìgbà tí wọ́n máa ń pèrò lẹ́ẹ̀mejì lójú ayé àbẹ̀bí sọ̀rọ̀ bá àwọn sọ̀rọ̀ lásùbà onímọ̀ làákà yàtọ̀ sí ìgbàgbé láti máa wọ̀. ìgbéra àti ìgbà ti sọ pé ẹ̀rọ ti sọ pé bí láwùjọ ẹ̀rọ fẹ́ dájú jẹ nínú dúró nítorí pé òun ló máa ń pè ẹ̀rọ ti dájú jẹ nínú dúró títí lẹ́ẹ̀fi gbọ́ pípẹ́ rẹ̀ ìṣẹ́bí ẹ̀rọ mi lọ pọ̀. pẹ̀lú ẹ̀yìn ẹ̀rọ sọ nípa àsìkò àwẹ̀ òtúmọ̀ sí fún wọn pé òun lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ káwọ̀ tó fún ẹni tó bá ń rìn pé lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ káwọ̀ tó fún àbí lẹ́yìn àwẹ̀ òun ni wàá lọ bà kọlọ mẹ́rin rẹ̀ wá. òtúmọ̀ wọn sọ àsìkò àwẹ̀ òtúmọ̀ sí fún wọn pé bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì káwọ̀ tó fún àbí lẹ́yìn àwẹ̀. Thank you ẹni tó bá gbàgbé sẹ́mi àwọn ọ̀rọ̀ amídá yóò forí kalẹ̀ fún ìgbàgbé yóò forí kalẹ̀ fún ìgbàgbé nítorí pé súnà ilé ìyẹn ńlá lè wí tọ́kàn lè balẹ̀ nítorí pé bẹ́ẹ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n ka sẹ̀mí àbúrò mi hàmìdá níwájú ìwájú bá ti sọ̀rọ̀ ọ̀ràn yẹn ká ní ọ̀ràn yẹn àwọn nítorí pé ìyàtọ̀ ń bẹ lọ́dọ̀ fún wa láàrin wájú àti ìfẹ̀rí ìwà torí ẹ̀ wájú wọ́n ti bẹ́ẹ̀ bá múra náà fi lẹ̀ yìí tí ẹ bá ti gbàgbé fi yóò ti sọ̀rọ̀ torí ẹ lọ́dọ̀ tí wọ́n adéyàn bá máa ma fi tẹ̀mí àwọn ọ̀rọ̀ hamid àtìlẹ̀ ẹ̀rọ báyìí yẹbi bẹ́ẹ̀ náà bẹ̀rẹ̀ náà mìíràn. ṣùgbọ́n ìṣàlá ọ̀rọ̀ ọ̀bàjẹ́ ṣòkò wá ti tó pé nínú ìdájọ́ bí ká sọ pé ẹni tó bá gbàgbé bílẹ̀ kọ́ gbèsè òru jẹ́ ní àgbéyà. Thank you kò sí problem ẹ̀ka máa bá wọn. dípò kí ẹ̀rọ ṣe ọ̀lọ́ ọ̀kọ́ ọ̀rọ̀ sẹ́ni àwùmọ́ ọ̀gbìn ẹ̀hánì látàrí ìgbà tó àlà òtún ti dín ìṣọ́ àwòrán àti òtún. Àwọn àyè tí àwọn ìgbàgbọ́ àwọn ọ̀gbìn láti máa báwọn àwọn olùkọ́ ọ̀gbìn láti máa sílẹ̀. Ṣé ó ká ní pé tí àwọn bá ṣe àlùwàlá, ìrìn ṣe àwọn tó ní ìrìn ìrìn ìrìn حتى لا يجب خير حرام سن كبر هذه سنة هذه كثير سنة ثلاث الاستنقاع ثلاث الفصول ثم عليا يعني ركعتان ركعتا الطواف ركع مليان الطواف ثم عليا يعني من سبب الاتين بالقوة إليه يعني أن الإمام الشافعي في ترى الإسلام lọ́nà àpáyọ ẹ̀rọ sí ahmed tó nà fara mẹ́ṣẹ́ tẹ̀lé wọ́n sọ fún gbogbo ọmọ àgbọ̀dọ̀ kí tó bá ti dàsìkò kan pọ̀ mọ́ àyà títa bá fẹ́ tàbí gbèsè ọ̀ràn ẹ̀ àtẹ̀tí gbèsè náà ti lọ. Thank you. لا لا شيء سمع الله من حمده أشكوتا ميرا فتا كرو نوكو تنرو تنبو أنرو لازم أصبحني سمع الله من حمده نيانسا في كل أيرة لكن نرو تقول سمع الله من حمده ومثل سجود ساوكو torí pé kò gbàgbé wì bó tilẹ̀ jẹ́ kó gbàgbé wì lákòókò lọ́yẹ̀ kí o. ثم الإمام نفسه أتاني سنة وفيه نعم سبحانه الله وبحمده أن تعالى الإمام قبل صار سمع الله لمن حمده ترى هذه السورة كان النبي صلى الله عليه وسلم يقول رقم فإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد فيما نقول فقد سمع الله لمن حمده أيما صيف ربنا ولك الحمد mo kí òkú ìbàdàn ní three years ago àbàtà wa kí sábẹ́ gbé àbẹ̀ kí o wọn àti láti ìbàdàn tó nínú ọba wa kí o lọ́dọ̀ yẹn ẹ̀jẹ̀ ṣàlàyé kí ni. àwọn tó gbé ta ẹ̀ẹ́dẹ́ tí ẹ̀ ti bẹ̀rẹ̀ sí kí ọ̀nà má ti fi ra wọn lọ́sọ̀ láti bá sí làwọn ọ̀rọ̀ ajáde. lẹ́yìn náà tí ló ń sọ̀rọ̀ láti bá sí àwọn ẹ̀mí dàbí kọ́ ọ̀mà. ẹ̀ẹ́dẹ́ bí díẹ̀ máa gbogbo àti òun gán àti náà. Wọ́n kò tó jáde ó tura láti sọ̀rọ̀ ewo tó lélẹ́yìn tó lè sọ pé òtún lè lé oṣù máa jáde lọ. Thank you ẹni tó ń bá ràn látà. Ọ̀tọ̀ fẹ́mi sí òun ọ̀gbárùn láti bẹ̀rẹ̀. Lọ́tọ́ bá sì dé tí mú tí kọ̀ọ̀bá wá. Fún alẹ́fẹ́ kó tó wá jọ àti ẹ̀yìn tó wá sí máa wọ́n ti sọ láti fà á sí nínú mọ́tíláṣí báyà wọ́n ti ra wọn lóòka wọn ta ikú. kò túbọ̀ sí pé o ti kí òun mọ́tíláṣí rẹ̀ torí wa hàn lẹ́nu mọ́tíláṣí àwọn yẹn lè máa ṣàtìsí nínú mọ́tíláṣí kò wá tó ká yẹn mọ́tíláṣí lójú. ó lè yàn àwọn èèyàn lódì ṣùgbọ́n ìyàn mọ́sálásí ọlọ́run lódì. tòtò bá hàn sí ọkọ àwọn èèyàn ọrụ máa ṣe lílfàtì mẹ́ ṣùgbọ́n ìmáàmù yẹn ṣe ní lílfàtì kò burúkú kí òun lọ. àmọ́ tí màá yí wọ́n gba tòlátò fàtì yẹn wọ́n gbà títú lọ kékeré kéènì fi hàn kí òun sọ tẹ́wù lè má bá wọlé àbí ṣòkòtò rẹ̀ sọ́tọ́ fẹ́ kírun lẹ́yìn rẹ̀ kò tún tó burú kẹ́ kírun lẹ́yìn rẹ̀ kó tilẹ̀ jẹ́ pé kò kí ni. ọjọ́ tó kún bìlànà fáàtì kún bìlànà àmọ́ tí lè mú mi bá wà tẹ́wù jẹ tí ọ̀pọ̀ tí ẹ̀wù rẹ̀ tí ò tí ò tayọ kókó tẹ̀ ńlọ ẹ̀ka máa kírun lẹ́yìn rẹ̀ amẹ́tí wo ilé ìsìnkàn náà lọ́wọ́ fa òwúrọ̀ ẹ̀sùn lẹ́yìn àdéhùn tó wá ṣé tẹ́ ẹ bá kírun lẹ́yìn ẹni tí ẹ̀wù rẹ̀ ta kó sẹ́yìn kí ẹ̀wù sọ́wọ́ ní sọ́nà àbìlẹ̀ wò ó wà báyìí gbígbé ìwọ̀n lé ní ọ̀rọ̀ ó wà báyìí ẹ̀yọ́ kírun sí ṣáàlà ìgbàládà àrùn èmi ò tíì yá ẹ̀wù rẹ̀ kó sẹ́yìn tó bá wọ́ láti fi àti rẹ̀ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ Àtẹ̀lẹ́ ah, tó dé pàtàkì ìwọ̀sáwọ̀ máa ń ìkàtọ̀ kò túbọ̀ sí pé sí ó ń bá àmà kékeré báyìí. So eh, ìbéèrè tó ṣe òun ó máa ń jẹ yọ níbi táwọn èèyàn ti dókòó wọn sì láàrin lẹ́kọ̀ọ́. Àwọn èèyàn máa ń àgbọ̀n náà ti tó àgbọ̀n náà ti tó láìpẹ́ àwọn àwọn ẹ̀kọ́ tó máa bínú àwọn tí ọ̀gánáìzà wọ́n tó máa bínú ètò ìtàsé ní ètò ìbádà ni ètò ìbádà tó lè mú ká má sùn mo rò pé ẹnlọ kí nìkẹ́ padà á jìrẹ̀ nìkẹ́ wá fi hàn ráàrí ìgbésẹ̀ nígbà tí lẹ́kṣọ̀ ẹ̀fì hàn ráàrí nítorí pé ẹjọ́ kù ẹsẹ̀ fìdáwò ẹ̀fì hàn ráàrí nítorí pé ẹ̀sọ́ yìí ẹ̀bìrún rárẹ̀ fẹ́ẹ́ wẹ̀límà àwọn olùbílẹ̀ wọn á dúkú bẹ́ẹ̀ látàárọ̀ tọ́lá tó bọ̀ wọn ní kí tọ́lá tó láàfù wọn ní kí magrib ní ọ̀làjà kálukú wa tulẹ̀ kálukú bíbí láwọn ní oyún ẹnìkan wọn sọ àwọn èèyàn wọn ní wọn níbi kan ẹ sọ àwọn èèyàn fún àwọn kan dìde kí ni wọn lọ sí wọn lọ kírun ni fọ́kàn. ṣé àwọn ti yé ìkéde ìbàdàn? ọmọ kí nǹkan ẹni kí ọmọ kẹ́kọ̀ọ́ kó tó jà pa. eléyìí dàbí kọ̀lá tòótọ́ òjò lẹ́yìn náà gbogbo ọ̀rọ̀ òjò yéésù ti àlàyé òjò náà lẹ́yìn náà lẹ́yìn náà lẹ́yìn náà lẹ́yìn náà lẹ́yìn náà pé náà ẹ̀yẹ yẹn ti dúró a máa fi dúró àti áfíríkàn ní kíkẹ́ ẹ lọ sí dúró fẹ́ padà àwọn èèyàn ó ti bá ìjọba lọ́kọ́ máa lọ mo rò pé yé ẹ̀hẹ́n bíkọ́ ẹni gbọ́dọ̀ fi àwọn pírísìpì ilé rẹ̀ fúnra yẹn kí ṣe ẹ̀rí wà ẹ̀dùn sí i. ìpínlẹ̀ lọ́kọ́ akọ́ta bẹ́sẹ̀ náà tí wọ́n sáà tó ti kókò káyọ̀ bẹ́sẹ̀ ọlọ́ọ̀bá yìí àbí òye wa ẹ̀hẹ́n ẹni tó bá wá ọwọ́ akóyà rẹ̀ ẹ̀ka ìkó bá ti ọ̀rọ̀ fi ọ̀rọ̀ tó ké ní túmọ̀ sí pé táwọn ní àwa náà ló ti fẹ́. àwọn tó bá ti di pé àwa fúnra wọn náà lè flẹ́kì irun àti ó túmọ̀ sí kọ́rọ̀ látọ̀ máa sọ àmọ́ kábíyèsí kábíyèsí wà. nígbà tá a tó máa tó ẹgbẹ̀rún ẹ̀sìn tó bá rẹ̀ pé sọ ọ̀wọ́ á dá ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ bá ti tó rẹ̀ sẹ́nu á ti tẹ̀síwájú á ti rọ́ àfẹ́yà wọ́n lọ sí fa yìí ẹni wá bẹ́ẹ̀ lọ pé ṣé ẹni wá ní bùkátà ẹni tó tẹ́tẹ́ tó tẹ̀ sí lára ju kọ́ máa lọ. ṣé máa ń tètè báyìí ẹ ṣe ẹ ń pírọ́tìkì ẹ̀ ṣe ṣe àlàyé wọn. wọ́n pe ẹ apànùpọ̀ apàtìlẹ́kọ̀ọ́ àpapọ̀ báwo ni wọ́n á ti máa ṣe ìyẹn wọ́n á ṣe lẹ́kṣọ̀ àwọn èèyàn gbogbo ìlú ọ̀bá àti ìjọba láti ṣe wọ́n á wọ́n ti sọ fún yọ àti bẹ̀rẹ̀ wọ́n ti kírun sáká ti tẹ̀ fíì wọ́n ti dùn nílá wọ́n kà mí nílá ìlà bọ́rọ̀ nílẹ̀. ìṣèṣe káwọn náà máa ṣe ní ó ti bá ìjẹ́ ká fi tíráfíìkì fún tíórì. Thank you. Òṣìṣẹ́ orí tó bá lálàá ẹ̀lá rẹ̀ ọ̀dọ̀ sábà tẹ̀ tó bá ń rò ọ̀dọ̀ sábà já sí ti tẹ̀lẹ̀. Wọ́n ní kí ni kí ni kọ́ máa ṣe? Ààrẹ ọ̀rọ̀ wo la rẹ̀ sọ lórí ẹ̀ adákùnrin àá ṣé mùsùlùmí ni lódodo mùsùlùmí ni lódodo ó ń béèrè ṣé mùsùlùmí ni lódodo máa kírun kí bẹ́ẹ̀ ti rà rí máa tẹ̀lé súnà àdókòtò àdókòtò àbí dáadáa gbogbo èèyàn tó bá jẹ́ pé tó bá ń lálẹ́ tó ń lálàá rí ṣẹlẹ̀ àbí ìfẹ́ yọ lọ́ọ̀ ẹni pé èsì ń ṣe ìdọ́gba tọ́lọ́wọ́n bá mú nítorí pé àlẹ́bí sọ̀rọ̀ wá àdìsẹ́ ńlá wọn ní sígá rẹ̀ bìí tán nǹkan sẹ́kù náà là láòdodo aláòdodo táwọn ẹni rí ọmọ rí sẹ́kù tó ọba rí nǹkan kan yóò ti tẹ̀lé bẹ́ẹ̀ àmì kẹ́ni rí kó mójútó ẹ̀sìn rẹ̀ dáadáa lọ́sí tó ti tẹ̀lé ta níbi sọ̀rọ̀ bá àlùwà rẹ̀. Wọ́n á dọwọ́ rẹ̀ o. Tó bá rí dáadáa, gbọ́dọ̀ fún òun tó bá nífẹ̀ẹ́. Ó lè rí síra rẹ̀, ó lè rí sẹ́lò rẹ̀. Kọ́kọ́ kẹ́ni tó nífẹ̀ẹ́ sí, ó ní sàdúrà kọ́kọ́ rẹ̀ lọ́sẹ̀. Tó bá rà ìdá, kọ́kọ́ ẹnu rẹ̀. Ìgbọ́dọ̀ sọ́kẹ́ nìkan kan. Lọ́sàdì ọlọ́run pé kọ́ lọ́mọ ti ọ̀sẹ̀ òsì ní sẹ́ eléyìí ọ̀sẹ̀ tí ọ̀sẹ̀. wọ́n gbọ́dọ̀ máa fi ráò láàrin àwọn èèyàn wọ́n fi bóòlù ìṣúrù mi àmọ́ àgbàlá ní ìjọba tẹ̀ ha onílì kankan náà lọ́dọ̀ fi máa ń ṣe ìjọ bẹ́ẹ̀ kọ́nà fi tẹ́rí bá kọ́nà kọ́nà fi sọ̀rọ̀ fẹ́ẹ́ ní pọ̀jù ìjọba sàn ráì dá wọn sọ bẹ́ẹ̀ nìkan kan èyí tó tó bá ráì dá sẹ́yìn tó wà lóṣù tó kọ́ láti lè ṣe sàrà tó ń kọ́ ọ̀rọ̀ tó ń yẹn lẹ́nu tó ń ṣe bàtà gbogbo tó bá yẹ ìwọ kankan fúnra ara rẹ ọmọ ẹnu ọwọ́ àtọ̀rọ̀ ọlọ́dọ̀ ọlọ́dọ̀ dàbí ní ìwọ̀n sẹ́yìn pẹ̀lú ìtọ́lọ́. àfihàn lẹ́yìn tíà tíà tó sọ wípé àìkò hàn tó wà pẹ̀lú àpòjì àwọn nípa ṣe pé tàbí tó wà lọ́dọ̀ wọn. Tíà tó jẹ́ pé ojoojúmọ́ ní làánà àwọn tàbí àtẹ́bí ọ̀rọ̀ bá àríwá ìṣẹ́yìn. Tíà tó gbogbo wọn ti tètè pèlú, ó ló wá bá tètè pèlú. Níbi ẹni tó ti fẹ́ ọ, ní ọ̀rọ̀ ẹ̀wọ̀n fún àwọn kàrí, lọ́tọ́ ká kí òun lẹ́yìn rẹ̀. Wọ́n ní ó ti gba ìlú tó ti pé màṣà náà. Kò sí sábẹ́ ti rọ̀ ẹ̀sìn, àti báyìí náà máa bí ìlú. Kò sí sábẹ́ ti kọ́kọ́ mọ̀ kàrí. Ọ̀rọ̀ pé ìyàtí tó ń bíjà ẹ̀rọ kára ti mọ ọmọ bíjà dáadáa ọ̀sẹ̀ tó dàbí ní orílẹ̀ yóò wà wọn ní láfíríkà wọn ti fi hàn ní ahmadiyya orúkọ tó ń jẹ gbogbo àgbàlá yìí ní ọdíyàríyà bàbá láfíríkà wọn wọn ti ṣe ọkọ lókè wọn wọn paláró tòṣùgbọ́n al-haqiqatu wahida oríjìnà àwọn kan náà ní kò sí àtọ̀ àwọn náà ní kọ̀díyàní àwọn náà ní amadi wọn èsè mùsùlùmí lẹ́sẹ̀ kọ̀díyàní nítorí pé wọ́n pe àkùránì nírọ́ wọ́n ti fi súnà mẹ́sàn-án bá àlùsọ́là nírọ́ èèyàn kò sì ní wúlẹ̀ lọ́jọ́ kò ní. wọ́n ní sísọ dáhùn àmì sọ wípé ànábì ló fi àwọn ànábì ló fi àwọn òṣìṣẹ́ wọ́n lè kó ibẹ̀. wọ́n ní sísọ dáhùn ìṣòro máa àlùsọ́là sọ wípé kò sáà nàbì kàtí ọ̀wà lẹ́yìn ọ̀ma wọ́n ní rọ́ọ̀nì. torí mírízà gòlámù ahmed alqadiyani wọ́n lànà àlẹ́bí tọ́lọ̀ ọba ṣe sọ wá àyíká rẹ̀ fún ní Islam ìlú pé gbogbo àwọn India England wọn ìgbọ́n náà ọlọ́wà ló gbogbo àwọn àtúnlẹ̀ ọ̀rọ̀ tó ní nípa bí wọ́n ti kọ́ bí ìlú méjìlá náà gbogbo títẹ́ tá a rán àrán àti pẹ̀lú èdè àwọn èèyàn wọn kó lè wà sàlàyé fún wọn ńlọ sí ẹ̀kọ́ ara England làwọn India abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ ni wọ́n àyè fẹ́ sọ̀kalẹ̀ ní English language fóun òpùrọ́ bákan náà ẹ̀rí fún àwọn ọmọdé yà yẹn àwọn ó fẹ́ nínú yín àwọn òbí kẹ́ ẹ̀rọ mà wọ́n fẹ́. wọn náà fi dúwe àwọn táwọn mùsùlùmí tí ọ̀gá abẹ́rẹ́dá gbọ́ wọ́n náà gẹ́gẹ́ àpèjúwe àwọn nàfọ́nrán àti ìyọ̀wú ní táwọn mùsùlùmí tí ọ̀gá abẹ́rẹ́dá gbọ́. torí pé àwọn mùsùlùmí tí òfin ìdẹ́kù táwọn dé nínú àná ọlọ́run dá òde so nípa ìrìn ìrìn káwọn nàfọ́nrán nípa ìyàwó ní ọ̀gá bẹ́ẹ̀ náà làwọn náà ti fi fẹ́ àwọn ọmọ àtàwọn mùsùlùmí náà kí wọ́n á lè fi wọn tọ́ sọ fáwọn bẹ́ẹ̀ ìwé wọn wo ló fún wọn bẹ́ẹ̀ àbí rọ́ wọn wo. tọ́ eléyẹn àwọn amadíyà wọ́n ti ráyè lóko lẹ̀ yorùbá yìí pọ̀ lórúkọ àwọn àwọn àmì pọ̀ lẹ̀ yorùbá wọ̀ ẹ bá wọn yọ fẹ́rẹ̀ náà wọ́n ti tí wọ́n bá tún wá sí dúkìá àwọn òbí lórí ìdílé yìí bí ọ̀kan nínú kàmẹ́ kàbọ̀kọ̀bọ̀ nínú àlàfẹ́ rẹ̀ so lọ́wọ́ á sọ pé wọ́n lọ́mọ kan lọ skul àti wọn àtọ́mọ kan láti lu wọn tí wọ́n jọ pàdé ní Kaduna wọ́n jọ kẹ́kọ̀ọ́ mbẹ́ so iṣẹ́ tí wọ́n lọ fi ọ̀rọ̀ dojú lórí ọ̀rọ̀ ọ̀kan tó dáa nìkan náà yẹn ti fi wọn láti dojú náà ìwà mẹ́ta àmàlíyà láti ọ̀dọ́ ẹ̀sẹ̀ mùsùlùmí lọ́mọ tí ọ̀dọ́ wa láti ọ̀dọ́ láti nàìjíríà ṣe á tẹ̀wé ọ̀rọ̀ ní dàbílẹ̀ òkú òun náà sọ̀rọ̀ ń sọ pé sọ bí òdodo ṣe rí nì fún ọmọ bẹ́ẹ̀ náà ní ọmọ wọkọ̀ wá láti lé ojoojúmọ́ amadi ni taraba ta fọwọ́n ti lẹ́kẹ̀ẹ́ bẹ̀rẹ̀ ọ̀ jẹ́mọ́ sọ̀rọ̀ akúsọ̀kúsọ̀ ó ṣe rí wọn lọ́la tá a bá délé tá a bá délé á jẹ̀ pa já pa fáìlì yẹn dé tàbí mẹ́lì ọ̀kẹ́ ọba sọ́nà tó pe amẹ́díyà mùsùlùmí ó ṣe é ṣe kẹ́rì kó mú ọkú gbé ọlọ́run náà ẹ̀rọ káwọn ọ̀gbà gbẹ̀rẹ́ tọ̀ láwọn padà lé nígbà tó wà padà lé wọn àwọn ẹgbẹ́ alùsùnà kọ̀ wá ọ̀rọ̀ tó sọ̀njọ̀ sí ìgbọ́ ti lágbára wá tó tó sọ̀. Tí wọ́n ní ẹ̀rí ẹ̀rí pọ̀. tó ní àbá yọ, yóò yọ gbogbo arúgbó mú àlejò fẹ́ẹ́ bẹ́ẹ̀. ọ̀gbìn bá rẹ̀ wí èyí lá lẹ́yìn sọ pé ó ti padà wá kò ní padà wá. nítorí pé ọlọ́lọ́ sọ náà wá ní pé wọ́n kó tó alẹ́ yìí lè yí lọ́mbà tó kù fi hẹ́n. wọ́n lọ́n bá tó fẹ́ jẹ́ni fúnta àti ọ̀rọ̀kì ìbàrẹ̀. ìjọba máa wà láàrin wa ọmọ tí ti ó túmọ̀ sí pé kò ní wá mọ́ ẹ̀dá fẹ́ bọ́ ṣé bẹ́ẹ̀ nígbà tí wọ́n sì gbé lọ sókè sí bẹ́ẹ̀ láàrin wọn ẹ̀yìn tó bá tún kọ̀ kalẹ̀ tán kọ́ tó bẹ́ẹ̀ láàrin wọn ìdí ìlú tó tẹ́ tó bá dé lọ́pọ̀ àgbélé lọ́pọ̀ mẹ́bẹ̀ òtún ní títí bí àtúwọ́ bá wọn nítorí pé ìmọ̀ ìsìlámù ọ̀fun mẹ́sẹ̀ ìtumọ̀ tó wọ́n fi gba títí àmọ́ nù owó tó kébìrì máa tàn torí pé nínú wọn pa ìsìlámù tó wọn wá pé tó wà ń tẹ̀lé fáwọn fẹ́ fi ẹnìkan wá láti kù àwọn ọ̀gá àwọn tọ́kítọ̀ kí nìkan ń bọ̀ tẹ̀lé pé hà lè yẹ lọ́gà ké gbogbo bókun rẹ bá ṣe yí tó àlòkù ọ̀rẹ́ lọ́mọlẹ́ tó kù jára dọ́kítọ̀ pangolo yọ àmọ́ wa sọ pé tí ọlọ́wọ́ bá sọ irọ́ ni tí ẹnu rẹ̀ ní márùn yóò sì márùn ọjọ́ bí mi lẹ́ ìṣúra ẹ̀ sọ́ra ọ̀ ẹ̀ sọ́ra láti rí pé ẹ̀sìn kan níìsì la péjọ náà sọ̀rọ̀ ọlọ́run lọ́síláṣí lẹ́kún wá sí ẹ̀rọ ìdílé náà gbogbo wíńdò kọ́ ẹ̀ àwọn ẹ̀sìlẹ̀kùn ẹ̀sìn wíńdò ṣé ẹnì kò rí nígbà tẹ́ ń bọ̀ ẹ̀mọ̀ pípàdé àwọn ọ̀daràn nu àbí ẹ̀sìn pàdé ọ̀daràn ẹ̀ gbogbo tàbí ìmùsọ́lá tó ń ṣe ní kálúwà níbi táwọn èèyàn bára tó tó سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك